lọ́kàn balẹ̀ tára mi fi ń dán báyìí ó ní kò continue àti màwù pẹ̀lú mi i'm begging. èmi ni mo jẹ́ kára ẹ máa dán. irú èèyàn wo òun lọkọ ẹ jẹ. ọlọ́run àǹtí ọlọ́run èèyàn dáadáa ni. pẹ̀lú mi pé a máa ń nùzí tó bá tètè dé ọ́fíìsì mú sí special èmi a máa ń nùzí tó bá tètè dé ọ́fíìsì. ẹ ọlọ́pàá. kúrò ní kọ́ńtì ìyá àbí. four million naira how how come oh, you go you don't understand you, don't understand anything you're talking about you don't understand oye mi. ọjọ́ àwọn ọ̀sẹ̀ ti ní ṣọ́ọ̀tì yìí ti máa fi máa pa ọjọ́ kẹta sọ ilé ìyá àgbọ̀nà mọ́tò tó yìí lára. ẹ kó sùkúrò mi jọ ẹ kó sùkúrò mi. dẹwà ìbàjẹ́ ti dìwà yẹn ti sádìlé ìwà ìbàjẹ́ o ẹjẹ́ lọ́jà o gbogbo tó dán kọ́ ni wúrà ká lọ́mọ o ohun tó dán kọ́ ni wúrà èyí bàjẹ́ èyí ò lẹ́yìn mbàká ìgbẹ̀yìn yá jù ìgbẹ̀yìn yá sọ̀rọ̀. turn why you dey talk like this but wan be by for the past how many minutes kin fẹ́ ten minutes kin fẹ́ twenty minutes dá mi lóhùn mo wà ń tà mo ń dúró de ń tà but tí n bá ti dúró de in the next five minutes five minutes gan pọ̀ tí n bá ti rí ẹ báyìí i'm leaving o mo ní things to do i i can't be waiting for you all the time. ṣé ẹni tó sọ yìí oh that's fine. Um, ah, Dàpọ̀. please uh, please come down please come back. Roger. Are you sure, Bonre? Yeah, please come down. Ah, no. that's fine. Uh, enter don't perform àwọn criminal activities in area bi. Madam, ṣe mọ arákùnrin tó dúró. Oh, that's nice. Bọ́ mo fẹ́ jẹ́ kó mọ̀ ọkàn. Má twist or ẹ People fẹ́ lọ cover it because he's a criminal. Hardened criminal. Do you know him very well? You see, huh? you see, um, madam, uh, madam you see, time she wa, that change mind. Because you see this man you're looking here, he's a criminal, hardened criminal. And wait, sorry, ayé sì wà fún but láti changed mind ẹ because tàbá ti station straight so here. yẹ. ẹ má bínú sí àjọ ẹ i need to know what no i'm. o ò mọ nǹkan tó nothing ẹ̀ just a couple ó fẹ́ mọ nǹkan tó ṣe òun atrocities they don't commit ẹ ẹ that's fine dapò sọ nǹkan tó ṣe. talk no. baby please will you marry me. Are you, are you, are you joking? What is all this? It's, <laughs> it's okay. It's, it's, okay. not funny. It's okay. It's okay. Everything, it's, it's, it's, it's, come back. Come back. Everything is fine. Everything is fine. It's okay. It's all right. All this to propose to me? It's okay. It's okay. It's, everything is fine. Everything is fine. Me <laughs> power let her Wow. That's fine. Wow, <laughs> that's fine. That's fine. it's all good it's all good everything is fine. bọ́lá ọ̀rẹ́ tó pè kò lè wá táyé máa fi parẹ́ tó ń bá wa dẹ́ dúró ni. are you for real. <laughs> that's right it's good. yeah officers. òrùka ti dánwó náà bí olólùfẹ́ rẹ̀ mú kò sẹ́ni tó lè yà yín ok títí láyé òrùka ti dánwó náà yé bàá bí olólùfẹ́ rẹ̀ mú kò sẹ́ni tó yẹ títí láì. very very very oh very crazy. <laughs> ọmọ ọ̀rẹ́ wa ti lọ nìyẹn o. yes i'm taking. Uh, thank you thank you very much. Ah. o ṣe ọ̀rẹ́ mi but ṣe mọ̀ pé ever since they proposed ìṣe ni àyà mi ga sókè the way and manner bó ṣe propose yẹn i was scared àti mọ àwọn police officers yẹn wọ́n ṣe gbèdé pẹ̀lú bọn I was like kí ló ṣe you know so since then till now gan I have not gotten over it. ọmọ gbàgbé ah, ah, aya gíga bíi ti báwo babalá surprise ló fún ẹ mẹ how I wish kébì lọ ní rẹ. Eh, <laughs> ah. eh, ẹyin girls ẹ calm down to be sincere irú prank tí bọ̀bọ̀ yẹn pull yẹn ó ti wà too expensive. let's take for instance tó bá jẹ́ lómi tó bá lọ deny yẹn ah, that's some risk right there. láíláí bíi pé kò lè deny Dàpọ̀ irúfẹ́ tí Bímpé ní sí ni àbó ti deny ẹ̀ ṣùgbọ́n o tó bá jẹ́ pé mi mo máa jà. japa japa japa wee. níbi èbú nǹkan lè máa fi ṣàwàdà àmọ́ ọ̀rọ̀ tó wà lẹ́kùn sọ̀rọ̀ rí rárá àbí ṣé ẹ̀yin òun ní sáà nìkan tó ń sọ ni àbí ṣé ẹ̀yin òun ní sáà nìkan tó ń sọ ni gbogbo apátápátá báyìí la mọ health eh, Bímpé a mọ nǹkan tó ń ṣe náà ṣe gbọ́ nǹkan tó sọ ó látìgbà tó bọ́yẹn ti propose tó ń báyìí nàyàwó ti ń ga lóhun ti wà ókè ẹ nǹkan tó dẹ̀ ń sọ yìí ó dangerous wò ó pípé èmi máa bẹ sọ̀rọ̀ máa bẹ sọ̀rọ̀ ń tèmi òbí nǹkan tó ń ṣe ò dáa o wọ́n máa jẹ́ kí nǹkan kékeré báyìí kó máa já ẹ láyà ó mọ health ẹ ẹ ò ní gbogbo nǹkan tó ń ṣe yẹn náà ẹyin náà máa wà times ẹlòmíà máa drive lórí títì a kò gbọ́ ariwo lẹ́yìn ni kò ní tìrì nǹkan irú nǹkan báyìí ó lè cause so many things ẹ àtẹ̀kọ́kọ́ fojú rí nǹkan tó ń le náà kó tó máa sáré kó tó máa ṣe anything ọ̀rẹ́ mi jọ̀ọ́ nítorí ọlọ́ má ṣe bẹ́ẹ̀ mọ́ o because bó ṣe wà ọmọ kékeré ara ẹ̀ ní ẹ̀ náà ẹ kí nǹkan báyìí kàn dédé ṣẹlẹ̀ kó kàn dédé fòṣàn lẹ̀ kó kú. Ah! Ah! Ah! Eh, eh! kì hmm. yóò kókó kan bí kò ń ṣe. àmì. Hmm. I'll be hmm. fine. I've got medication. Ohun tó dún kọ́ ní wúrà èyí bàjẹ́ yóò jẹlẹ̀ yín bàká ìgbẹ̀yìn á jù ìgbẹ̀yìn á sọ̀rọ̀ ìgbẹ̀yìn á rògbò. ọkọ mi ìyàwó ẹlẹ́sẹ̀ ó sùn. Ah. orúkọ mi àkó ayẹyẹ ọjọ́ sí orí kó yẹ wá. bẹ́ẹ̀ni mo ṣe gan mọ. lágbára Ọlọ́run wàá fi inú ẹ báyìí wàá fi ṣoyún wàá fi ẹyẹ báyìí wàá fi gbọmọ pọ orí kábàámọ̀ nílé ọkọ ẹ lágbára Ọlọ́run ah, ọkọ ẹ dà. owó náà ló fẹ́ wọlé. Ah, ah, ọkọ ìyàwó dàpọ̀ dàpọ̀ àwọn ijó ọjọ́ ẹ le gan ni. kí ló ṣẹlẹ̀ ibo lẹ ti ń bọ̀ <laughs> mo rò pé ẹ ti máa lọ fún honeymoon nìyí ẹ òun náà òun náà ló wá fún <laughs> òun náà ló wá fún bẹ́ẹ̀ mi o. àbí ọ́nímùlẹ̀ ń lọ fún. ẹ òun ló kọ́kọ́ máa wá fún ọ́nímùsù èmi máa padà wá bá létà. Ah, ibo náà ti ń ṣe ìyàwó àkọ́kọ́ lọ fún ọ́nímù wàá lọ́jọ́ ìní. <sighs> ẹ kò ṣe pé ó máa pẹ́ náà rẹpẹtẹ kò lè lójú bí ọdún méjì lọ́dọ̀ yín bíi tí màá fi wájọ́ ìní. Ah. lọ́dọ̀ mi. If you láwọ̀ èmi àti ọkọ mi ti decide pé kí n spend time pẹ̀lú. Ah, ò ah, okay. Ma. kilo ló ń sọ lẹ́nu tí ó dùn ẹ́? Gbọ́dọ̀ ti ń ṣerú ẹ̀. Tèmi ń ròyìn pé Dubai ló yẹ kẹ́ ẹ lọ ni UK, àbí America. àbí àwọn ìlú mi mi mi ti ya lidaru ko. Ah, ní pé òun ò láì gbogbo ibi tí ẹ sọ yẹn. Ṣẹ̀dá mọ̀ pé ni mo láti gbọ́ràn sí ìyàwó mi sọ pé òun fẹ́ ṣe honeymoon lọ́dọ̀ ọmọ mi òun for two years. irú ọ̀rọ̀ wo ló gbọ́ sí lẹ́nu kọ etí dídí sí ọ̀rọ̀ tó sọ yìí bó ló ti ṣe two years nílé ìyá ẹ̀ àwọn náà ní jẹ́ ọmọ mi ò ní wálé mi ní two years kò ní wálé mi for two years lẹ́yìn ìgbà tó ṣe wedding ṣé ilé mi dàbí resort ni àbí ibo ni wọ́n pè kán ti ń ṣe honeymoon. ẹ wo ẹ máa wọlé chai kó lu two years yẹn bí ẹ máa bọ̀ rẹ̀ papọ̀ mo ní kò lè lo two years nínú ilé mi fún honeymoon ah etí wo ló máa yín gbọ́dọ̀ ẹ̀ mọ́mì bíi ti báwo wọ́n ti sún mi tí a débi pé. ẹ̀sìn àwọn ọmọ yín ni o ló dẹ̀ ti máa ń eh, sọ. ẹ eh, mi ò sọ pé kì í ṣọwọ́ mi nǹkan tí ò dáa kò dáa ṣé wọ́n kọ́ sọ mí lẹ́nu ni ẹ wò láti ìgbà tí mo ti fà á lé ẹ lọ́wọ́ kò sí yàrá ẹ̀mọ́ níbí ìwà ìmọ̀ o. Ah, bí pé. ibi mo ní kẹ́ ẹ gbẹ́rù yín kẹ́ máa lọ. kò pọ́sibú mọ́ mi ọ̀dọ́ inú ti máa lọ. kò lè nu lọ́dọ̀ mi yàrá òsínú lé mi mọ́ má sọ bí lẹ́nu ó yá ẹgbẹ́rù yín. mo ní kẹ́ ẹgbẹ́rù gbígbẹ́ má jẹ́ kí n bínú sí ẹ o má jẹ́ kí n jẹ́ ń gbájú o. you cannot stay here. ilé ọkọ yẹn lè ń jókòó sí. it's just for two years. ó yá out. But wait, wait. Show me for surprise. I was so scared. Kí ló rò that man at that level tó fi Oh <laughs> yeah. like like seriously it's not funny. <laughs> Ọjọ́ yẹn you need to see the way my heart was breathing. Mm. Ṣé ní ó ń di gbìm gbìm? But wait wait What ṣe gbé èdè e yẹn kí wọ́n dín náà kí wọ́n pè mí ò mọ ẹ̀ kọ́. Èṣèré kéré jàre o lè sọ̀rọ̀ ẹ̀ náà o ṣe máa sọ ah, ah. Really? Gbọ́ yorùbá sọ kínní kan wọ́n ní pé ẹni tá a bá ń bá rìn ká má fura sí ẹni tá a bá fura sí ká má bàa ṣe rárá mo mọ orú ẹ̀dá tó jẹ́ mo mọ orú ha tó kọ́ sí mi mo dẹ̀ mọ orú ha tí mo kọ́ sẹ́ ṣé tó bá jẹ́ pé ẹni tó máa sọ̀rọ̀ ẹ̀ ní mí náà ní ṣerú ẹ̀ ah, ah, mo mọ̀ ẹ́ dáadáa mi ò test ẹ̀ mo mọ̀ ẹ́ láti ṣe ọjọ́ tí o gbọ́ pé mo sí kílàsì ọjọ́ pé mo mọ̀ nǹkan tó ṣe wọ́n fúnra ẹ̀. it's because you know I love you I love you so much baby thank you very much. Thank you for choosing me among all your concubines, mm, among all your girlfriends. Mm, mm, mm. Ṣé wọn pa pọ̀ lọ́wọ́? No, to be serious, jẹ́ ká yọ kí ní kò. Ló ó ti lè sọ̀rọ̀ jù ó kí ló fẹ́ pé tó sọ ìṣe ó kọ́ di ìyàwó mi náà. Ah, èrò yàtọ̀ sí èèyàn kò yẹ sìn. Èrò lè pọ̀ lọ́wọ́ mi ṣùgbọ́n èèyàn ẹyọ kan ṣo ni mo Thank you. Which is Bimpe. Mm, thank you very much. <laughs> I love you so much. I can't wait for the big day, the mm. real day. ah, wedding gown, me my man. Normally. Hey! All you way say, check us take a solo ló ṣe lè pẹ́jú ara? Babe. Mm. Okay. Doing. Yes, mom. what is it that you're writing, Sam? Nothing's writing. Nothing's done. Oh, yeah. ṣojú nǹkan tí mo pè fún ẹ lọ ni. ó yá yá jẹun jẹun jẹun jẹun. Okay. hmm Okay. Ah. Laptop. Yes, mom. iPhone X yes mímọ nìyẹn. jọ ta ló fẹ́ gbalẹ̀. fún mi ni mo máa gbà ní ẹ̀tọ́ mi ni i have to collect it. ìwọ ni ah, jọ sọ fún mi o ibo lo ti rí ẹrù ìyàwó tó ń kọ tó ń kọ laptop àti iphone síbẹ̀. doyin please. ẹ̀tọ́ ẹ̀ ni àbí did i hear you right ẹ̀tọ́ ẹ̀ ni ó mọ̀ kó tó yẹ kó máa ṣe. orí gbẹ̀tọ́ mi fún ẹlùbá máa kọ́ ń gbà yẹn. <laughs> ọkọ mi. ẹ ká sọ. ah my love My how are you. kí lè yàtọ̀ mọ yín jọ fà. ah Doyin ṣe bẹ̀bẹ̀ nǹkan tó kọ sílẹ̀ fún àwọn fábílì ọkọ ẹ̀. laptop. ah iphone x. aha ta ló fẹ́ lò. <laughs> a bá béèrè lọ́wọ́ ẹ o. èmi ni ìnáwó sísítà mi. ó lẹ̀ tọ́ òní. ó jìyà gan lórí yín ó ah. mà sọ bẹ́ẹ̀ ó lóun jìyà lórí ẹ̀. òun ló breastfeed mi. jọjọjọ ṣó bá mi gbé ni ìwọ ló bá mi rán lọ sí school àbúrò ló bá mi tọ́jú láti gbà tí mo ti bí nǹkan mi. o fẹ́ pọkọ mi àbí màkànmàkàn ni ó máa tó kún ẹ̀ èmi gan máa gba mọ́tò. ààrẹ wàá gbọ́ mọ́tò lórí ẹ̀ mhm. mọ́tò tiẹ̀ kéré private jet ló yẹ kó gbà. <laughs> bíkọ́ tó jìyà lórí ẹ̀. look at your mouth mo fẹ́ iphone àti laptop. <laughs> èmi gan tí mo jẹ́ ìyẹ́ ẹ̀ mi ò béèrè ká á bọ̀sibọ̀sì ìwọ. òun jìyà lórí mi wọ́n mi ẹ̀ tiẹ̀ béèrè ibi tí mi lọ. Ah, má bínú ọkọ mi báwo ni ibi tó lọ. ẹ wo uma yóò ní aṣọ tí mo fẹ́ jà rẹ̀ the things she has there wọn ṣe àwọn nǹkan tí mo like. Ah, pẹ̀lú adúrú aṣọ tó sẹ́yìn sí mi lórí whatsapp yẹn. ó máa fáìn lórí fóònù kò tiẹ̀ jojú rárá it's not nice. ẹ̀ẹ́ eh, eh, kí la máa ṣe báyìí. I'll sort myself out. No, no, no, jẹ́ n fẹ́ ní nọ́mbà obìnrin you know yìí náà tún taṣọ. Confirm me. o máa fẹ́ lè tó bá fẹ́. Mọ́mí ẹ má wọrí, máa sort ara mi out. Ẹ̀yin náà lè fún mi léyè eléyìí náà tí ó. Má my Mo ṣàmọ̀ pé táwa bá máa waṣọ ojú àgbàlá wa máa fi bò. Ó ti tọ́. Kò sí wàhálà. Àmọ́ gbèrò ọ̀dù yàrá tó. Mo fẹ́ jẹun. Bẹ́ẹ̀ Má. Oúnjẹ bíi ti bá wọ̀. Ah, ah, ah, Ṣé o ti gbàgbé ni? ó ti gbàgbé ó yẹ ká wà nú àwẹ̀ nínú ilé yìí nǹkan tí pásítọ̀ sọ nìyẹn àwa dẹ̀ ń gbà á kí ló wá ṣe tó gbà á tó sọ pé ó fẹ́ jẹun. mọ́mí ṣe bẹ́ẹ̀ yín gbàwẹ̀ baby sis wọn náà gbàwẹ̀ ẹ àdúrà yín àtàwẹ̀ yín máa yé mi kànà. Ah, torí kí la ṣe ń gbàdúrà torí kí la ṣe ń gbàwẹ̀ ṣebí torí tiẹ̀ náà ni ṣé wọn mọ̀ pé nǹkan tó dáa ó ń fàdúrà ìdákẹ́jẹ́ náà àdúrà ni àgàgà tí èèyàn bá fẹ́ ṣe ìnáwó tá a fẹ́ ṣe yìí èèyàn ní láti máa gbàwé àtàdúrà kí gbogbo ẹ lè lọ bá a ṣe fẹ́ ah, ọkọ mi wà gbèsù láyé má jẹ́ kí ṣùlù o. ẹ jẹ́ kí mi lọ sí kíchìn kí lọ́jọ́ pé kásẹ̀ kó lọ́wọ́ fún mi. Bímpé. mọ́mì. ah Babe, your phone is ringing. Here. meet Temitope. Dapo. Phone ẹ ring. Eh, ta ni, ta ló ń bẹ. Ó no Temitope. Oh, bá mi gbé bá mi sọ fún pé kó fún mi 10 minutes mo bọ̀. Má pè padà. Kí n gbé, kí n gbé kíni sọ fún pé kó fún mi ten minutes má pẹ́ para. hello who is this place. ọ̀rá mi mo fẹ́ bá sọ̀rọ̀. <sighs> ẹ káàsán um, one ṣe nǹkan ní he said he's going to call you back in the next ten minutes. wọ́n gbọ́. Baby, má bínú jàre. Yeah. What's up with Fine. Yeah. Afa. Mo gbé kọ́ tèmi. Ẹ kí ló sọ? Mo náà máa pè wọ́n the next ten minutes. Ẹ máa pè àbúrò mi kí ni ọ̀rọ̀ wáyé wa náà ló tún rẹ̀ pè mí kí ló ṣẹlẹ̀. Um, babe ìdí tí mo fi wá nìyẹn pé mo fi hàn pé lọ́jọ́ báàchì yẹn ká wọ white white and um, blue jean tí wàá wọ jean èmi náà wọ jean so white yẹn kò ní touch of black mo jẹ́ ká wọ shirt instead of round neck. wait wait ọjọ́ wo ló ká wọ yìí. báàchì of course. báàchì. yeah. ah jọba mi ṣé wọn máa wà ń bẹ̀ ni. Ah, ah. ṣé bẹ́ẹ̀ mi àti ẹ̀ là ń wed. Hmm. I have to be there. jọ̀ọ́ binu. bínú ṣó lè káyé bá chief tí mi àti ẹ̀ ti lọ rí èwo ló tó bride pàdé mẹ́rin. bí ìbò tí ò bá ṣẹlẹ̀ rí tó bá ṣẹlẹ̀ lórí wa kò sí big deal kò sẹ́ni tó máa mú wa sí náà I can't just let you be out there lálẹ́ kémi wà nílé doing what I have to be there o <laughs> bí akọ́mágbò ṣe bá ṣe fún ẹ. ẹran kan máa ní nǹkan tí mo rò pé òun torí ẹ so okay ara gbóná ló fi sọ̀rọ̀ ò ń jowú. ṣé kò tó kí n jowú ni. oṣù tó kò fi gbogbo ilé sílẹ̀ o ti fẹ́ díyàwó lé o fi sílẹ̀ o. kì í fi sílẹ̀ ah. kó lọ sí pati fúnmílẹ̀ jọ kó lọ sí pati káwọn girls yẹn o mọ̀ nǹkan tó máa wọ̀ sí ibà chief the last month èmi àtẹ́jọ lọ mọ̀ nǹkan tó ń wọ̀ bu bomb shot hot bomb shot tó máa kó gbogbo ẹ̀ síta nǹkan tó fẹ́ lọ́ọ́ máa wò nìyẹn máa ní pé ké ìkan kan ìkan ni wọ́n lọ sùn ti ọkọ ìyàwó. Ọlọ́run jẹ kí n rọ jọ wá bínú ṣé wo tí tó fún mi ni at the same time lájọ tí mi àtẹ́tìjọ máa lọ ẹ ṣé wàá rìn kí n máa wòyàn ni fìyẹn sílẹ̀ o ẹ sílẹ̀ o má wá sí <laughs> bá ti fún ah ìwọ tí gbogbo èèyàn máa expect ní àárọ̀ ìwọ tí gbogbo èèyàn máa expect ní church láàárọ̀ wedding so wọn ti kọ́kọ́ rí ẹ gbogbo àwọn tó yẹ kó jọ lójú kan wọn pé ah o bó ṣe múra ìwọ oorun tó ṣe wàá tí wàá fi hàn gbogbo wọn lálẹ́ no ẹkọ rárá rárá. so I should not come. no no no no don't come. what have you eaten. ó hmm. ti ẹ ti ṣe iṣu kan mo ti jẹ iṣu yẹn bọ́tà iṣu kò díẹ̀ náà mi mọ̀ tó ẹ pọ̀ fẹ́ jẹ. <laughs> <laughs> but seriously i want to be there Me, ò mi ò feel comfortable. ah so ṣoṣù àlóyè ni. sorry. ah ǹjẹ́ wọ́n ọ̀ṣun so? tún sọ tó sọ báyìí tó sọ pé I fẹ́ ká ṣe gé ṣu ló sọ. má bínú. Um, rìn máa rìn mo bọ̀. <sighs> bọ́lá kí ni nǹkan tó sọ pé ó ṣẹlẹ̀. kò really sí much náà mm. ó kàn jẹ́ pé látìgbà tí Bímpé àti fiancé tó ti pick date wedding wọn mm. àtìgbà yẹn ni mo ti feel comfortable mọ́. Ah, ah, ah, ẹ gbà mí mm. jọ má bínú o ṣé ìwọ ti ń fọ́ fún dàpọ̀ ni. fọ́ fún dàpọ̀ bíi ti báwo ibo ni wọ́n tún gbọ́dọ̀ gbà yìí nǹkan tí mo dára ti sọ ni wípé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí bí ara ṣe ń sọ̀rọ̀ fún mi lórí ọ̀rọ̀ wẹ́ẹ̀dì wọn kò dáa rárá bí kí n máa láwọn àlá kan kó máa rí bákan bákan kò tiẹ̀ yé mi ṣé kí n má parọ́ fún yín mm. mo ti ń fọ̀sẹ̀ ìbàdàn mẹ́ I swear àmọ́ mò ń gbàdúrà mò ń gbàdúrà lọ́tún lọ́sì mò ń pray àmọ́ gbogbo àdúrà tí mò ń gbà mo rí i pé result mo rí ń bẹ̀ ó dàbí pọ́jọ́ yẹn máa blank. ha àǹtí bọ́lá. Hmm, ẹ̀yin ìyá mo gbé in fact mo gbèdì fún yín kí ló dé. Ah, no márùn ún lọ síbẹ̀ o èso ah, ah. tí mo dára ti sọ̀kọ́ nìyẹn hmm. ṣùgbọ́n gbàtí kí nìyẹn ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ hmm. nǹkan tó yẹ kí n sọ fún ọ̀gán fún ara ẹni pé mo pé ká lè mọ́ bá ṣe máa sọ fún un ṣùgbọ́n kó náà lè lọ gbàdúrà tàwẹ̀ kí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ níjọ́ nǹkan aburú yẹn kó náà lè bá wa ká kúrò lọ́nà. ẹ àǹtí ṣe mọ̀ nǹkan ìwọ nìkan fúnra rẹ ló máa gbàdúrà tó máa gbàwẹ̀ sódà nǹkan tí wọ́n rí tó blank yẹn kí mọ̀lẹ́yà tètè ṣe kí ni kó yà tètè tán sí ṣọ́síbọ́ sórí aburú kankan kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ sọmọ lọ́mọ o ṣùgbọ́n. àmì aburú kankan ò ní ṣe hmm. lágbára Ọlọ́run àmì ah, èmi náà máa continue àdúrà máa wọrí máa tún gbàwẹ̀ sí hmm. àmọ́ ká ní pé òun náà kàn lè gbàwẹ̀ ọjọ́ kan ni kò bá tún bẹ́tà jù bá lọ. gbogbo ala busy tan plan wedding ẹ̀yin nìkan lẹ máa gbàwẹ̀. Eh, nǹkan tí mo sọ yìí. alẹ́ ẹ̀yin nìkan lẹ máa gbàwẹ̀ ṣe. lójú ohun lójú ohun lójú látẹ̀kọ́ kí ló pè ní àti ẹ̀ tí wàá lójú kò dẹ̀ ṣe bóyá ṣe tẹ́lẹ̀ mọ́ àmì èsì èèyàn fi mi náà kí ló ṣẹlẹ̀ god my láì wo ṣe rẹ́rìn náà rẹ́rìn pẹ̀lú mi smile ó yẹ kó yí ẹ ṣùgbọ́n wípé ọ̀rọ̀ Bímpé mo ti sọ fún ẹ láti lẹ̀ Bímpé ní ọ̀rọ̀ tí ẹ̀yẹn ó ní kò má kàn nínú ni kò yẹ that's why and yẹ kó fi gbogbo pé ó fẹ́ ṣe wedding tó ń pariwo kiri yẹn lẹ̀ ah, òun ló gbé wedding rù wọ́n máa wọ̀ rí ṣe bí káṣá ti ṣe wẹ́ẹ́dì káṣí fún lórúkà kó ti wọ certificate fìyẹn sílẹ̀ ìwọ ló ní èmi èmi ni mo ní wọ jẹ́ kóun ṣe wẹ́ẹ́dì kóun wà nílé àwọn alájọ wọn wá lóra wá kiri ìgboro. ó ṣọ̀tọ̀tọ̀ èmi kọ́ ni mo ní ẹ bí n pé ló ní ẹ kó má gbélé mi lójoojúmọ́ gan kó má tibí lé mi lọ síbi iṣẹ́. àwọn èèyàn ti mọ̀ pé bí n pé ló lọ kọ̀ máa fi mí lẹ̀. ok ok máa rí i wà á dẹ̀ rí nǹkan tó máa ṣẹlẹ̀ ọlọ́run á dá ẹ̀mí àwa méjèèjì sí wọ́n máa ń rí o fìyẹn lẹ̀ o ti ń dọ̀lú ìbá ẹ̀ fún mi smile what do you mean smile smile smile mm. smile smile bẹ́ẹ̀ ni fún mi ṣàrò bẹ́ẹ̀ ni smile smile. Oh. Eh, eh. báwo ni ọ̀rẹ́. ah ekiso ó ga ajá rẹ̀ ẹ ká um, I want to take my leave. Uh, okay. Uh, I'm out. One, two, three, seven. Kiss me. Yeah, yeah, yeah, Oh, God. She no man. Kiss me, I go pet. Shower. Um. Voilà, voilà, Okay. Okay now. Hey. Sit down. Jackson kí wúrà rárá tó ń ṣe yìí. kí wúrà bí tó ń ṣe náà kí lọ́mọ yẹn wá bí. báwo lẹ́yìn sọ̀rọ̀ báyìí ṣàlejò ni mo rí pé dá mi mi. ìgbà tí ojú òdùn mi ó jọmọ kí wọ́n dín ọmọ pàtí wọ́n dín ẹ̀ dì báyìí ó ti súnmọ́ lè tọ̀nà. ẹ kí ló fi bá ara wọn jẹ. ìwọ tó yẹ kó wà nínú àdúrà kó máa gbàdúrà kó dún yẹn kó rí kó tó fọwọ́ ara ẹ̀ fa wàhálà ó fẹ́ fa wàhálà sínú ayé ara ẹ̀ àbí. èké ọjọ́ tí kò láyọ̀ àtàlàfíà hmm. sórí ìwọ́n kàn ń rò bẹ́ẹ̀ ni ah, ìyá alábàánídá mi náà tábàdẹ̀ tí wàá fẹ́ gbé abà fún yàn kan a gbọ́dọ̀ bẹ́ẹ̀ ní kejì náà ní péjọ má bínú jẹ́ kí lè ṣe máa manage abayẹn lọ́nà understand téèyàn bá fẹ́ wàhálà ìyẹn náà sọ pé ṣọ̀tún ṣòsì má bàbí kan jẹ́ káyé ah. tó dáyé láti bá pé ọkùnrin já nǹkan lẹ lọ màá lóbìnrin gan lè já lẹ màá lóye kó ti fọmọ ilẹ̀ má fọ ara ẹ fàbálà wa mo ti gbẹ mo ti center. Oh ọ̀rẹ́ dájú wa ni wọ́n láti kékeré. àbájọ ah, tó lọ́tọ̀ sọ pé ẹ ká ṣáàrí ra ká ra ra ra ló pọ̀rọ̀ yẹn ló gbájúmọ̀ fọ́mọ ilé o. mo fi yẹn lẹ̀ ìyẹn ni mo sọ fún ẹ pé wedding ti ṣe ra irú bàbá yẹn sìn tó máa gbé hall yẹn sílẹ̀ ní two point five million mm-hmm. naira <laughs> iye tí mi bá dé ni màá kólẹ̀ àwọn fúnra wọn àjọ ní pàtí ni bàbá ọkọ làwọn náà ètò <laughs> kan dùn mí jù ní tọmọ dami tó lé lọ yìí ah, ọmọ mo fẹ́ kó máa rẹ́rìn-ín tó bá rẹ́rìn sí mi tí wọ́n kí n tún gbé kúrò níbí kí n tún lọ bẹ́ẹ̀ dáadáa ọlọ́run kí bẹ́ẹ̀ tiẹ̀ dé sálẹ̀ kínú ẹ̀ yọ pátápátá. ọlọ́run ọba ló máa ṣàánú ẹ̀ <laughs> ṣàṣọ sí ọmọ tó fẹ́ máa kò sí ọkọ jàre. má kó bá wọn lọ́mọ o má kó bá wọn lọ́mọ tó fẹ́ fẹ́ o. àgbọ̀dọ̀ yọ ọ ẹ̀ pátápátá. wọ́n ló dẹ̀ mọ́ ọ wọ́n ló mọ́ ọ wọ́n ló mọ́ ọ mami wá òró lè gbọ́n. kí ni iná mọ́lẹ̀. baby rock my world o take it easy if i call on you. Ooh. I'ma show my dance If I build the house, oh, I'ma show my body day. If I buy. Thank you, DJ. Thank you, DJ. Thank you very much. Fantastic, ladies and gentlemen. Fantastic, ladies and gentlemen. Are you having fun? Are you enjoying yourself? That's fine. Let's go. kí wọ́n fi ń yàn àwọn òwe kéékèèké kan Now, ladies, let's have some fun tá a bá mú ẹ tá a bá ṣí wọ yẹn ẹ wọ́n kọ ọ̀kọ̀ọ̀kan síbẹ̀ ìwọ tó bá ṣí tó bá groove nínú ẹ that means you're dancing with the groove now now on the count of one two three you open it up now let's go one two three open it up go ready come and dance máa lọ rẹpẹtẹ kó máa ro. ìdí ó yá show your ìbàdí ẹ kó máa jó. olùyẹ́dí come and dance máa lọ rẹpẹtẹ kó máa ro. mojo make we no dey lọtin rara mojo o kó lọ di lọtin tẹrẹ mọlẹ kojo make we no dey dọlọ o lè díjú ọlọtí o kó dá sí ewé yọ tẹrẹ mọlẹ kojo make we no dey dọlọ o lè díjú ọlọtí o kó dá sí ewé yọ sọ̀rọ̀. ẹjọ́ mi síwájú kó tẹ̀lé tútù má lọ rò pẹ́ni ní kó má padà sẹ́yìn ṣẹlẹ̀lẹ̀ ṣẹlẹ̀lẹ̀ ṣẹlẹ̀lẹ̀ ó má rólé télélé télélé kó máa rólé kó máa gbọ́n jẹ́jẹ́ kó máa gbọ́n ẹlẹ́bùrú báńsì kó máa gbọ́n. Eh, sọ̀gẹ̀dẹ̀ sábà ó máa ti gbéṣẹ́ yọ sọ̀gẹ̀dẹ̀ sábà ó máa ti gbéṣẹ́ yọ. ẹ̀rẹ̀ mọ̀lẹ̀ kó jó lẹ́kùn lóde lọ́ọ̀tì tẹ̀rẹ̀ mọ́jọ́ kó má lọ di lọ́ọ̀tì tẹ̀rẹ̀ mọ̀lẹ̀ kó jó lẹ́kùn lóde dọ́ọ̀lọ́. olè jíjú ọlọ́tí o kó dá sí ewé yọ bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kó jó. make you no dey dull o. Oh. o lè jíjú ọlọ́tí o. kó dá sí ewé yọ sọ́ọ̀rọ̀. tẹ́ wàá gbé kọ yín mo ti ń pè yín látẹ̀ẹ̀kan kì í ṣerú táìmù èlò yẹ kẹ ní fóònù wà lọ́wọ́ pa rádaràda kan ah e mo ti débi ẹ e mo ti rí ṣe ló ń wa ẹkùn mu bó ṣe ń fò sókè ló ń ṣanra ẹ mọ́lẹ̀ but all the same ọlọ́run máa gbàkóso everything is under control kí ni tẹ́yìn bá bọ̀ lọ́dọ̀ àwọn dàpọ̀ kí ni dàpọ̀ sọ pé òun rí lọ́bẹ̀ tó fi wá ruwọ́ is that really ah dàpọ̀ kọ̀ kò sílẹ̀kùn fún anybody ok ṣe ló ti ilẹ̀kùn mórí ó yarí tán pátá àsìn pátá ok uh, ok máa get back sí bó bá ṣe ń lọ bí màá fi tó yín létí all right ma. Um, wo bí bí n pé èyí tó dé báyìí yìí ó ti wà nú àkọọ́lẹ̀ ni gbogbo ẹkún tó ń sun yìí o ní láti stop ẹ bọ́lọ́hún ṣe kọ́pọ̀ ṣe máa rí gan lórí dẹ̀wá wo ọlọ́run ọba wa yìí àtòrí ìkànṣe kan ni èmi ti lọ ṣe a wedding rí tó dẹ́ dùn tó lárinrin gan ìgbà tí máa padà gbọ́ report ohun tí mo gbọ́ ni pé nígbà tí ìyàwó àtọkọ dótẹ́l fún honeymoon bí ìyàwó ṣe wọnú bedroom láti lọ ṣáwà kó tó di pé ó jáde ọkọ ti sá lọ ṣe lọkọ họ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ náà nífẹ̀ẹ́ ara wọn nígbà tó ń court after their wedding ọkọ á fi ìyàwó ṣoògùn owó àmọ́rú plan tó ní lọ́kàn bọ́lọ́hún ṣe ṣe ìjẹ́ àgbà fọlọ́hún however eh, nǹkan ò ń jẹ́ nǹkan ẹni kà mọ́mọ́ dá sí dáadáa àwọn àgbà ní sàkátà pàrà báyìí là ń sìntọ́ títọ́ bá yí láyìí ó ti lọ́wọ́ kan àrùn ni ẹ gbọ́ tí ò bá dẹ̀ nídìí wọ́n lóbìnrin ò kì í jẹ́ kúmólú kí ni tó ṣẹlẹ̀ láàrin ìwà àti dàpọ̀ kó tó di pé ó gbégbèsè tó gbé ẹ̀yin lẹ mọ́ra yín ẹ̀yin lẹ lọ ọ̀yọ́ kí ni tó ṣẹlẹ̀ láàrin ẹ̀yin méjèèjì now má fara pamọ́ fún àwa tá a jẹ́ mọ̀lẹ́bí ẹ̀ kí ni tó ṣẹlẹ̀ kó sọ fún wa kó jẹ́ ká gbọ́ káwa náà lè mọ̀ gbésẹ̀ tá a máa gbé family wa òun ṣe family tí anybody lè tẹ̀ lójúmọ́lẹ̀ à á fi ìyà jẹ̀dàpọ̀ orí àdúrú tó bá nílò kórí ẹ̀ gbàbọ̀dẹ̀ à jẹ́ kórí ẹ̀ gbàbọ̀dẹ̀ what rubbish. Eh? bí n pè sọ̀rọ̀ náà. Dayọ̀ jẹ́ ká rí rẹ̀ náà. ó ti lọ́wọ́ kan àná ní ìdí ẹ̀ fi pé wọ́n máa jẹ́ kí n náà máa ké o máa jẹ́ kí n máa ké o. sísítà mi máa sọkún wọn jọ ọkọ tó bá ṣẹlẹ̀ ní kẹsàn-án jọ fáwọn olórí ẹbí èso. Dàpọ̀. dàpọ̀ ṣé bí wàá tiẹ̀ ṣílẹ̀kùn fún mi kó gbọ́ nǹkan tí mo fẹ́ bá ẹ sọ. èmi mà ní dádì Bọ́lájí. àbí mi ò ṣílẹ̀kùn sẹ́ẹ̀. Ah! ok ẹ fẹ́ gbọ́ sọ fún mi mi ò ṣe wedding mọ́ mi ò ṣe wedding mọ́ so kó ní ká kú lọ lọ ẹ̀ náà ẹ jẹ́ kó ní ká kú lọ lọ ẹ̀ mi ò ṣe small ah. o ṣe wedding mọ́ kẹ́ pẹ̀lú gbogbo nǹkan tá a ti plan sílẹ̀ ọmọ ṣe báyìí lágbèsù láyé ẹ jẹ́ kó ní ká kú lọ ẹ̀ mi ò ṣe small ah. ọmọ tó ti plan tó ti ń ṣe everything ọjọ́ date kọjá ó ṣàì yá yẹ máa kóra yín kúrò bẹ́ẹ̀ mo ti sọ fún yín pé mi ò ṣe wẹ́dìmọ̀ kó ní ká kó máa lọ sẹ́ẹ̀. I want both of them placed where they belong. Take me out of that house. Else, I'll commit suicide. Kí ló rò? Ṣùgbọ́n ẹgbẹ́ rírò lọ pípẹ́ kiri. Dábàá ro máa dí No, I did not take any money to my hands. What? I, I, I truly love you. Mo ṣe ń lọ ìwé lójoojúmọ́. Ah! Ah! Èyí ń bẹ lórí ìjókòó ìwọ́n ti wù. Lẹ́yìn tó túmọ̀ sí pé

ni nǹkan tó ṣe gangan gangan tó fi deserve nǹkan tó tó yìí látọ̀dọ̀ ìkejì ẹ̀. kí la máa ṣe báyìí. kí ló ni mo ṣe. it's a lie. but mi ò anything now. i can see. gbogbo tí ń ṣẹlẹ̀ nílùú yìí kó sẹ́yìn ẹyìn ìyá o. kódà gan ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí ìyálọ́jà ó dà sí. ibi tán bá ní ọdún sí lọ́dún sí láìsí mọ́ ní kún ìtàn fi ń taṣọ síbẹ̀ èèyàn ni ọsọ mìíràn ni. lẹ́nu ẹ̀. ẹ má dín ká sí bẹ́ẹ̀. ah báwo la ṣe ṣe sí báyìí. a gba ojú tiẹ̀ a gbé fún kejì ẹ̀. àbí bobi wo mi now baby stop now. ibo ló wà. ah no Táíwò Táíwò ìyá fún mi lójú mi ẹ jọ̀ọ́ ah, ìyá ìjọ ní kókó ayé ni mo wọ ẹ jọ̀ọ́. etí ló fi ń gbọ́ ipò ojú rẹ̀ wà lọ́wọ́ mi ojú rẹ̀ ò tún fi rí nẹ̀mọ́ láyéláyé kan gbà. Ah. gbogbo ara lé ẹni kì í mú ni títí ká lọ gbàtẹ́gùn lóde ọ̀rọ̀. àwọn gbọ́dọ̀ rìn. ọ̀rọ̀ kìdí ẹ̀ dé bá ní ká má rí bí yẹ sí i èrò púpọ̀ ló máa gbà. tí wọ́n bá fún un ní ojú mi tí má nílò ṣé mo lè gbà padà lọ́wọ́ ẹ̀. ó lè gbà padà. àbí báwo ló ṣe máa gbójú lọ́wọ́ ẹni tó lójú má lè gbé fún lórí burúkú aṣíire èèyàn kan from nowhere. ó fẹ́ dàbí pé yàrá ẹ̀ yìí ó tutù díẹ̀ ṣé mo lè kàn tí ẹ jókòó díẹ̀ kí n bẹ. lọ́nà máa lọ ibi gan jáde máa lọ máa lọ ná kí ló dé ṣó ń lé mi ni. kábíyèsí ló lóyún ti ń bẹ inú mi. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bá túnú rẹ̀ aṣọ ní bẹ́ẹ̀nbẹ́ẹ̀. Ah, ah. dókítà ah, tí ẹ bá wà ní. ibẹ̀ yín ìyá wa o àmọ́ yẹn ìpè yín lájẹ́ o. a kọ́ àwọn ẹlẹ́yẹ kọ́ ayé kọ́. bẹ́ẹ̀ni ìwọ lọ ra ìfọ́ ó lọ ra ìfọ́ èyí méjì ayé ti bàjẹ́ o. ẹ yé gbẹ́mọ̀ ńlẹ̀ mo ní kò gbé lẹ̀ padà ní àwíṣẹ́ wọn sọ̀rọ̀ wọ́n ní kò gbẹ́lẹ̀ yẹ ọyẹ́ gbẹ́lẹ̀ gbẹ́lẹ̀ gbẹ́lẹ̀ gbẹ́lẹ̀ gbẹ́lẹ̀. àwọn jẹ́ kí n sọ fún ẹ máa bá kú ló ṣe wà yìí. má ṣe bẹ́ẹ̀ o jẹ́ kí n ríran jọ ṣàánú mi ó kúkú ó dá o. dàpọ̀ òṣìlẹ̀kùn fún ẹ̀ kí ló sọ. kò ṣe o kò ṣe ẹ̀gbọ́n mi. Ah, ó dẹ̀ ṣọ́ yìí pé ó mọ̀ pé wọ́n ló wà lẹ́nu rẹ̀. Ah, ó gbóhùn mi kétékété but ó refuse láti ṣílẹ̀kùn bí ẹni pé kò fẹ́ rẹ́ anybody ni. ṣé kì í ṣe pé àwọn kan lọ sá pamọ́ sí kọ̀rọ̀ tó ń dá lọ́ọ̀yà mi ọlọ́run máa ní bare ayọ̀ mi jẹ́kẹ̀. àmín àmín àmín. mi ò ṣèyàwó fọmọ rí o alákọ̀ọ́kọ́ tí máa ṣe ni òun ni gbogbo ẹ̀ tó forí ṣọpọ̀ yìí nǹkan tó ń ṣẹlẹ̀ sọmọ mi tí n bá sọ pé ó yé mi mò ń parọ́ fún ẹni o mo dẹ̀ mọ́ ọmọ tí mo bí nítorí pé ẹ̀ẹ́dàpọ̀ kì í ṣerú ọmọ bẹ́ẹ̀ kì í ṣe ọmọ tó tó tó kábà sọ pé ọmọ tó burú kì í ṣe ọmọ tó burú ẹ ó lọ sí skul mo kọ ó gbẹ̀kọ́ presently ó gidi kí la fẹ́ sọ pé ó ṣẹlẹ̀ kí ni nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ sí. Um, um, ẹ̀gbọ́n mi èmi ò rí bẹ́ẹ̀ ṣe rí yẹn o ah, I see this thing in different perspective because mo rí i pé Dàpọ̀ ní nǹkan kan nínú. No tó ń bá a gbé tó bá a jí tó bá a sùn tí ò rẹ́dì láti ṣí àfẹnìkan kíní yẹn dẹ̀ ń bá fù ẹ̀ gan ó ń bàjà gan so mo rò pé nǹkan tó ń ṣe dàpọ̀ nìyẹn. ẹ ṣe wọn àmọ́ máa wò mí ní ìrọ̀lẹ́ because àtijẹ́ta tí kíní ti ṣẹlẹ̀ mi ò tó ẹrú tó ń pe àwọn àna mi hmm. in fact ojú ń tì mí láàrin àwọn ọ̀rẹ́ mi ni láàrin ẹbí gan ojú ń tì mí ìtìjú ni nǹkan ìtìjú ni dàpọ̀ ṣe ẹ jọ ṣé ẹ. ṣé wàá fẹ́ gbọ́ sà ẹ fọkàn yín balẹ̀. ọkàn mi ò balẹ̀ ọkàn mi ò balẹ̀ pẹ̀lú gbogbo láti àti rádaràda tó ń ṣẹlẹ̀. ẹ fọ ara yín balẹ̀ ẹ fi ọkọ yín balẹ̀ ẹ mọ pòsíṣàn yín láàrin ẹbí wa o ẹ dẹ̀ mọ̀ pé kò sí èèyàn kankan nínú ẹbí wa tó lè fi ọ̀rọ̀ yín ṣeré so ẹ fi ọkàn yín balẹ̀ o ẹ̀yin ni dígí tá à ń wò o ẹ fọkàn yín balẹ̀ mi ì fẹ́ kẹ́ ronú o mi ì fẹ́ kẹ́ ronú nípa ọ̀rọ̀ yìí rárá ẹ fi èyí tó kù dá èmi àbúrò yín that is why tèmi wà yọ̀ǹgà tí mo dẹ̀ rẹ́dì láti ṣiṣẹ́ lórí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí so ẹ fi dá mi gbogbo bí iṣu ṣe kún tọ̀bẹ̀ ṣe ge gbogbo ẹ̀ ni màá ṣiṣẹ́ lé lórí o that i can assure you màá rí fi ìdí kókó nǹkan tó ń ṣe dàpọ̀ nǹkan tó ń gbẹ́dùn dàpọ̀ tí ò fẹ́ káyé mọ̀ a máa padà mọ́ torí pé tá a bá wá rí nǹkan tó ń ṣe tán ayọ̀ ló máa kẹ́yìn ẹ o ayọ̀ ló máa kẹ́yìn ẹ̀gbọ́n mi o so ẹ má ronú. gbà mí kó mí kalẹ̀ o eléyìí àti bá sọ pé mo understand ẹ̀ mo ń kúrọ́ fún ẹ ní. sí wàhálà sá ẹ fọkàn yín balẹ̀ sá. báwo wà ẹ jókòó. ha ènìyàn hmm, hmm. ọmọ ènìyàn ọmọ ènìyàn lè lálejò tẹ bá ráyé ẹ sáfáyé ọmọ aráyé ṣòro. ẹ̀rù ayé bà ní ayé ni tó mọ̀ kí ló dé. ẹ̀yin ọ̀rẹ́ tá bá rí ejò tá rí ọmọ ènìyàn ká fi ejò lẹ̀ kó máa lọ lálàáfíà o ká wá mú gbóngbó báyìí ká fọmọ́ ọmọ ènìyàn lórí. ah Táyọ̀ ó ṣe yí tán ènìyàn àbìdí yàn ẹ wẹ dúró ọ̀rọ̀ yìí fẹ́ yé mi mọ́ ṣé nǹkan tẹ́ ń sọ fún mi sì ni gbogbo nǹkan tẹ́ ń sọ látàrọ òwe tẹ́ ń pa àti àṣàmọ̀ tẹ́ ń pa èmi lẹ̀ ń bá wí mi ò gẹ́ẹ̀tì o ṣé mi lẹ̀ ń bá wí kí ni tèmi náà sọ̀rọ̀ yìí. sori tí bá bù ẹ mọ́bi tó wà yẹn tí bá fọ ẹ ní etí wàá máa wá àkọ́ tí ò sọnù kiri kí ló yẹ àtìgbà tó ti rí fíṣọ̀nù lórí burúkú tó lórí sí ọmọ ọlọ́mọ mo ti mọ̀ pé ó máa ṣe nǹkan fọmọ yẹn. no ah why you thinking like this. shush your mouth shush wa lọ kí ló ṣẹlẹ̀ kí ló dé ṣé wọn ò ṣẹyàn ni wọn ṣẹ ẹ ni tábà tiẹ̀ ṣẹyàn tábà bẹ̀ ó yẹ kó dáríjì wá náà. àbí. Ah. ṣùgbọ́n mo mọ orí fi ṣe nǹkan tó ṣe fọmọ rẹ. kò ga babes bọ́bọ́ yóò lè fẹ́ Táyọ̀ náà àjọ ah. mọ́ ni ṣé pé Táyọ̀ lọ́bùn. Ah. náà ẹ mọ̀ kó lọ́bùn náà ṣé ìwọ tó mọ nǹkan tí yàn ń wọ̀ lọ́tún tó ń wọ̀ lọ́sì níjọ́ ó lọ kí boyfriend yẹ ó mọ tó yẹ kó wọ̀ ó mọ ọṣẹ bọ́ṣẹ package ah. no it's not it's ṣé òun ló bá wá kí mi mo tún wá ní àbí ah, after after gbogbo wàhálà ṣe látàárọ̀ wẹ̀ anú tuntun mọ́ wọn páyèsì lo ìta omi gbóná lo o máa nílò owó ò lè lo. how you wan take expect that kind guy make you marry that kind person kò kí ń lo perfume ah! kò ń lo roll-on kò ń lo you you you know she she doesn't smell nice even to me as as obìnrin ṣòkòtò yẹn light gan má yẹ kó yà ṣé mo ó ó ma, ó ó kò ní kò ní lò ó èmi as obìnrin mo tún máa sọ fún pé bíi àwọn àwọn panties mọ mi omi màmá jọ ẹ ah! panties different colours àwọn bra wà dé pé you know when you want to show you need to show off ṣé mo pé bèbí táyọ̀ mi ò ṣeré bọ̀ ojú ẹ̀ nínà mi ṣàparọ́ òun rèé ó máa ń wọ bra ọjọ́ mẹ́ta mẹ́rin. ṣé nǹkan máa ṣe yín. Ah! ó ti lo five days rí ah! five days lọ́dọ̀ mi jẹ́ pé the same bra ló ń lò irú èmi ń sìn dàpọ̀ mọ́ mi sẹ́ẹ̀tì ni mo máa rà òun gan máa rà fún mi he knows I don't, I don't, I don't, I don't joke with perfumes I don't joke with spray I don't joke with you know wọ́n jẹ́ ẹ̀gbọ́n mi gan ni Túnjí tó ń fẹ́ ọmọ àgọ advice make you no ah. marry am because. Baby. Ah. so èmi ló sọ ọdún ọ̀rọ̀ ẹ sí. no kò mí ilẹ̀ bẹ́ẹ̀ no no uh, calm down nǹkan tó. ló mi ṣe ìbọn kan tó ń sọ ni. no ah omi irọ́ o slip of tongue lásán. for me, ilẹ̀ ìjọba kò mí ilẹ̀ ó ṣeré ìjọ èmi bí pélé nu ẹ sí mi ọmọ bẹẹ bó ní láti máa sẹ́ńsọ̀ Ah. ọ̀dẹ̀ ẹ̀. Ah, àwọn ìṣọ́tọ̀ọ̀bù. kí ni mo ṣe tí mo fi di sẹ́ẹ̀ gbogbo ilé ìwọ náà wáyé. Táyọ̀ kí ló ń ṣe ẹ́ tó ń sunkún báyìí ìjọ má bínú ṣé nítorí pé Túnjí fi ẹlẹ̀ ló ṣe wá jókòó báyìí ló ń wá ẹkú mu báyìí ṣèbí tọkọ bá da ni ọkọ náà la máa ń fẹ́ <laughs> o ní gbogbo ilé o ní láti move on pẹ̀lú láìfẹ́ náà tó bá wá jókòó tó wá fẹ́ kún parẹ́ jọ báwo ni ọkùnrin mi ṣe lè rí ẹ tó máa tún fẹ́ jọ dá mi lóhùn. kẹ́mi ó ṣètò mi pé boyfriend mi disappoint me ó ní mo ṣe ń ké àbítúrò ẹ̀ ni mo ṣe ń ronú. kí ló wá ṣẹlẹ̀ kí ló tún dé. Ah, mi gbé ṣé wo sí mẹ́gbà tí mi gbé embarrass mi ni ṣé o ní bí mo ṣe sọ lọ sí mi ni mi gbé sọ fún mi pé mi ò ní dọ̀tí pípélé mi tó sí lára àwọn èèyàn kí ni mo ṣe fún ṣé torí pé máa ń bèrè lọ́wọ́ ẹlẹ́kọ̀ọ́ kọ́kọ́ kó yá mi báàgì bóyá mo fẹ́ jáde àbẹ́rẹ́tẹ̀ ló ṣe wò pé kókó kó máa ṣe bó ṣe wù fún mi. ẹ ọ̀nà ti pọ̀ jù eh, dáàkú tán tí bá dárí jù bí pé ẹlẹ́dàbí òní dárí jù ah, ah, láéláé. Ayọ̀ kò lè tó gbogbo ilé ìnà gbogbo aláṣà mọ bíbí pé ṣe máa ń sọ̀rọ̀ kò mọ bọ́yé sọ̀rọ̀ rárá bọ́rọ̀ bá ṣe ń gbénú ẹ̀ ló ṣe máa ń là kalẹ̀ bọ́rọ̀ bá ṣe ń gbénú ẹ̀ ló ṣe máa ń sọ kò lè tó gbogbo ilé ìnà. kò lè tó gbogbo ilé àná eh. ṣé wọ́n lè gbà nǹkan tó sọ yẹn eh, ṣé ó lè sọ̀rọ̀ kó bá yẹn sẹ́ kó bá sọ̀rọ̀. ẹ mo o ti bẹ̀ mí àbí. ó sì bẹ́ẹ̀ náà. ó yẹ kí ti gbàgbé àbí. bẹ́ẹ̀ ni. ok mo ti gbọ́. jọ má bì èmi wá tún bẹ̀ lọ on her behalf nísìnyí ó yá má bì mí. mo ti gbọ́ sẹ́ẹ̀. ó ṣọ́ mo ní kí gbàgbé ni mo ti gbọ́ mo ti gbọ́. ọmọ táyà kò lè. <laughs> Ah! èèyàn. ọ̀rẹ́ mi hmm. ọ̀rẹ́ mi no please don't think like that ẹ wo bí nǹkan tẹ̀ ń sọ yóò rí bẹ́ẹ̀ mi lè máa ṣe ọ̀rẹ́ mi lẹni tẹ̀ ń sọ ẹ bí n pé best friend mi náà best friend mi ni mi lè ṣe ká fún ah nǹkan tó ń sọ yóò rí bẹ́ẹ̀ náà try to understand me. best friend òṣìwò tèmi Tell me, bá ti ẹ̀bẹ̀ yẹn ó máa gbọ́ ah tó bá ti di pé ọ̀rọ̀ rẹ kẹ́ máa ṣera yín báyìí ni my sister di ọ̀rẹ́ ẹ̀ mi ò ṣọ̀rẹ́ mọ́. Ah. <laughs> Why all this now? Why all this? Uh, you guys should stop this now. Hey, eh, me, ìkàbọ̀ wo. pẹ̀lẹ́ o. Ah, mọ́mí ẹ ká sọ ma. bá mi pé ọmọ táyọ̀ bọ́ta pé mo fẹ́ rí. Ah, ó mà ti tó bíi three or four days tàti rí ọmọ táyọ̀ ní last ma. Eh, bó ṣe máa ń rí náà nìyẹn àṣebàjẹ́ kankan kò kì í nísìnyí àbó ti gbọ́ pé ọmọ rí odó rí ìsinmi rí mi mm-hmm. wá mo fẹ́ rán ẹ sílẹ̀ fún ọmọ táyọ̀ tó bá dé sọ fún pé mo rí iṣẹ́ ọwọ́ ẹ o pé ó ti succeed láti lé ọmọ mi kúrò nílé ọkọ ọlọ́run gbà fún bẹ́ẹ̀ ni àmọ́ mo fẹ́ kó sọ fún wípé nǹkan kan lábẹ́ ọ̀run kò gbọ́dọ̀ ṣí ọmọ mi tẹ́lẹ̀ tí bá ṣí ọmọ mi àwọn tó ní ìbọn wà bá sùn ṣọgbọ́n mi ó máa ń rìn wọjà ni kí ló dé mo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣó fẹ́ sọra ìdánlọ́wọ́ ni sọ fún o ṣiṣẹ́ ṣiṣẹ́ tó ń bẹ̀rẹ̀ tó fi bá yẹ ẹ̀sùn ó máa ṣiṣẹ́ ni tí ó bá fi ọmọ mi sílẹ̀ jọjọ ẹ ebi kọ́ ni kò bẹ̀ òun ni kò lọ bẹ̀ má bẹ̀ mí lẹ́bẹ̀ òṣì ṣọgbọ́. tó bá ti dé mo máa jíṣẹ́ fún ẹ ṣe máa ó dá ọ̀ máa. ìwà àtọkọ ẹ ẹ kàn fi gbogbo ayé sínú òkùnkùn tá a bá ti bí kò ní sọ̀rọ̀ tá a bá bìwọ náà ò ní sọ̀rọ̀ ẹ sọ nǹkan tó ṣẹlẹ̀ àbí àrílẹ̀ understand yín náà ṣé kàn ṣe ń mú ọ̀rọ̀ wedding lẹ́yìn ṣe mú tiyín yìí ọ̀rọ̀ kì í tóbi jù káfọ̀bẹ́ bú náà ẹ sọ nǹkan tó ṣe yín síta. ìyàwó mi olólùfẹ́ mi ọ̀rẹ́ mi àlàyò àwọn iná. o máa ní láti wọ studio ọ̀pọ̀lọpọ̀ àwọn. I'll take okay um surprise surprise surprise yes máa surprise ẹ ní gbogbo wa. close your eyes. Uh, ah, should I open? No. Uh, what do you have for me? All right. Open. Should I open? Open. Wow. Hey, <laughs> MK. Thank you. I love you. O ní láti máa dúpẹ́ lọ́wọ́ mi. Ṣorí eléyìí sí ni o ó wà fún wípé ìgbàkigbà tí o bá ti miss mi tí mi ò bá ti sí nítòsí ṣáà wo aago yìí kò máa fi represent mi. Do, do you know what? I went to the store last week. I wanted to buy this particular wristwatch, but Omo, it's expensive. Mm. Thank you. I love you. Well, why expensive? Come here. Mm. done an emotional. What I don't deserve this? <sighs> Babe, I loved him. Okay. Forgive me, I don't know. Sister me kilo ló kilo Kí ló dé tẹ̀yìn ṣe nǹkan báyìí fúnra yín? ẹ wò ó tí nǹkan bá ń ṣèyàn èèyàn máa fi ń lọ ẹnìkejì ẹ ní o tíyàn bá fi lọ èèyàn àfẹmọ́ kó má jẹ́rò inú yẹn ló máa pa èèyàn ọmọdé ara yín dẹ̀ nìyí òun lélẹ̀ ní ìsìn ẹ ti bọ́rọ̀ yín débi tá a ti ń lọ bá yín rògùn chemist wọ́n ti ní tóun yóò bá ṣiṣẹ́ within three days kẹ́ ẹ gba hospital lọ ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ bá mi bá wọn sọ̀rọ̀. tí n bá sọ̀rọ̀ ọ̀dọ̀ tó dẹ̀ sọ̀rọ̀ ńkọ́ ó jẹ́ máa rọra kó má fi òun pa ara ẹ̀ mọ́ tó bá ń ṣe kó sọ síta. Tell me. àǹtí mi pẹ̀lú gbọ́ ọ̀tẹ́ sọ̀kalẹ̀ yìí ẹ̀yin náà lẹ́bi tì mí. Ah, ìdẹ́ra. màá. èmi lẹ́bi. bẹ́ẹ̀ ni màá. so ìwọ ti ń jọ ìwọ̀n láti máa sọ̀sọ̀ kú sọ pé ẹ̀bi mi ni jọba ló ṣe jẹ̀bi mi. àǹtí mi ká bá porí ajá a máa porí kòkó tá a fi ṣe ṣé bọ́mọ yín ni ṣé bẹ́ẹ̀ yín lẹ́bi. ṣé mo sọ pé kì í ṣọmọ mi ni wá ìdẹ́ra tẹ́ etí ẹ̀ kó gbọ́kàn mo lè pe pásítọ̀ mo ṣàlàyé fún pásítọ̀. ẹ jẹ̀bi tí gbogbo yín blame mi tẹ́ ń blame mi ó rí pé mi ò lẹ́bi kankan èmi mo ṣáàbí mi ò lè máa ro láburú sí i. ẹ àmọ́ àǹtí mi ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ kí n la lè ṣe sí bá. kò yé mi o èmi gan mọ nǹkan tá a lè ṣe o mo ti rò rò rò rò àbí kí la lè ṣe náà lámìlọ́gbọ̀n ọmọdé yìí wọ́n á tún wọ́n ti bá mi fẹ̀mí darí egungun tó lé nìyẹn ni kò dúró àfà ìdúró òkú wá di méjìlá gbani egungun tó lé báwo ni ó máa ṣe o mo pè ẹ́ o lè jẹ́ mi wò ọlọ́run àmọ́ bá mi pọ́n ọ náà lè ṣe ọkọ mi. o ń pè ní ló ń òótọ́ ni orí yẹn sọ òkèké um, jọ má bínú pé mo fẹ́ gba àsìkò ẹ nítorí mo ti rò rò rò títí títí títí tí mi ò rí bí rò sí àrùn dẹ̀ mọ̀ pé ìwọ ni um, best friend di dàpọ̀ mo sọ pé kí n pè ẹ́ pé kí n ti béèrè lọ́wọ́ ẹ kí la fẹ́ ṣe lórí ọ̀rọ̀ ọ̀rẹ́ rẹ dàpọ̀ àti ọmọ mẹ́ ṣé bá ṣe máa máa wò wọ́n ràn lélẹ̀ ojoojúmọ́ ni condition ọmọ mi worst sí i kó tiẹ̀ jọ kó ṣàánú mi kó gbé aago mi kí n rí bá sọ̀rọ̀ ẹ jọ ràn mí lọ́wọ́. ṣẹ́rìmà inú Dàpọ̀ ń ru lọ́wọ́lọ́wọ́ gidi ni ṣé gbogbo ọ̀rọ̀ tí mo ń bá sọ bó ṣe ń gba etí ọ̀tún wọlé ló ń gba tòsí jáde mà bẹ́ẹ̀ ni Òkìkí gẹ́gẹ́ bí best friend Dàpọ̀ ìwọ rò wípé a lè ṣe torí mi ò fẹ́ fojú sunkún ọmọ kò ṣàánú mi kò tiẹ̀ yọjú sọmọ mi bí àtọmọ mi bá rí nǹkan tó ń ṣe ó máa bẹ́tà ara ẹ̀ máa balẹ̀ ṣàánú mi kò dé jọ. ẹ jókòó kí jókòó. ẹ jókòó ẹ jókòó ọlọ́run àbáwá yanjú ẹ jókòó ṣe rí lákọ̀ọ́kọ́ ẹ ní fojú sunkún ọmọ. Ah, àmì o. sherry ń ní àìdí akọ. Ah, ṣé ń gbọ́. ó ní pé fámìlì kìíní yẹn fámìlì tọ̀dọ̀ yín mọ́ àti fámìlì táwọn dàpọ̀ kọ́ jókòó kọ́ ṣe mítìn kọ́ gbogbo nǹkan táwọn bá dàpọ̀ sọ kó gbọ́ gbogbo ọ̀rọ̀ yìí ń sìn ó ń rújú èṣù ni ọ̀tọ́ bá jọ sọ̀rọ̀ mo bìlíìrù pé solution máa wà. ó mà ṣe ọkọ mi èmi ò dẹ̀ ró lọ́bẹ̀ tẹ́lẹ̀ o kí fámìlì tiwa kó jókòó kí tọ̀dọ̀ wọn náà jókòó èmi rò pé tí n bá ń bá dàpọ̀ sọ̀rọ̀ wọn náà wọn ni ó máa níyànjú ni tẹ́lẹ̀ àmọ́ suggestion eléyìí tó gbé wá ń sìn máa tún gbìyànjú ẹ̀ wò Ọlọ́run àkókò gbà fún mi mo ṣe ọkọ mi so kémi wa máa lọ orúkú bá mi. bó ló ń kánjú lọ ó wá nu ilé mi ó wá ní jẹ òní mu ah. <laughs> jẹ́ kí n lọ sóúnjẹ fún ẹ mo mọ nǹkan tó máa ń jẹ ìṣọ̀kan mo ń bọ̀ ah, ìyàwó eh, eh, oh, tí ẹ̀rọ kọ́. ẹ o náà wà títí tí n bá rí wáìnì. Hmm. Akin Akin jẹ́ ká jọ sọ̀wọ́ pọ̀ kájọ sọwọ́pọ̀ ká bá sọ. nǹkan tèmi ń sọ lélẹ̀ jẹ́ kó yẹ mọ́mì gẹ̀ yìí tó bá rí bí wọ́n ṣe ń disturb mi tó bá rí inú ìpayín kèké tọmọ ìwà tọmọdé ìwà hmm, jẹ́ kájọ sọwọ́pọ̀ ká bá dàpọ̀ sọ̀rọ̀ hmm, ìbínú tó ń bí yìí ò dà kankan o kò sí nǹkan tá a rí lábẹ́ ọ̀run àríro eléyìí dẹ̀ tún lélẹ̀ àfi ń dẹ́rù bọ́ lọ́rọ̀ ni jẹ́ ká bá sọ̀rọ̀. ṣẹ́bó ló wà lẹ́gbẹ̀ẹ́ yẹn máa bá sọ. máa bá sọ náà kí kí máa bá sọ àà ìwọ ọmọ kan tó ṣẹlẹ̀ óò kó mú yẹ kó mú gú ọ lọ́wọ́ lọ́ ti ṣá ṣá ṣá ṣá ṣá ṣẹ́bó ṣojú ẹ̀ èmi máa dá pẹ́trọ̀ sí ni mi lè sọ ojú ọ̀gá máa fi wúra wa. dàpọ̀ gbọ́ tèmi akin fẹ́ bá ẹ̀ láyé jẹ́ <laughs> ó fẹ́ báyé ẹ̀ jẹ́ máa mọ̀ ọ̀rẹ́ tó máa máa bá rìn irú èmi lọ́rẹ́ ẹ̀ òun ò ń ṣọ̀rẹ́ o. gbọ́ mi dada. dúró náà jọ máa bínú kí ni nǹkan tí wọ́n bọ̀bọ̀ yẹn expect so expect wípé ọmọbìnrin tí ẹ̀yin ọ̀rẹ́ mi ti rí ìhòòhò ẹ̀. ó ní èmi ò mú bẹ́ẹ̀. ẹ̀kẹ́ tẹ́tí ríbi tí àwọn èèyàn ti ń. ó wà ń fẹ́. àríwú eléyìí ojú ẹ a fi ń dẹrù pọ̀ lọ́rọ̀ ni. ẹlẹgbẹ́ tó wọ̀ ló wọ pra fún wa. ó máa yà ẹ́ẹ́ dúró lọ́kàlẹ̀ wá sọ̀tọ̀ já sọ̀tọ̀ já sọ̀tọ̀ mo ti kàn tó jùmọ̀ ẹ̀ ó kò tí ó girlfriend ọ̀rẹ́. mi ò rí o mo gbójú o mo gbójú mi sẹ́gbẹ̀ẹ́ mo gbójú mi sẹ́gbẹ̀ẹ́. ìwọ fi ojú ẹ méjì búra pípò rí o mo ò rí anything èpè mo ṣe máa ṣe pé èmi ò ń ṣe pé à ń ṣe pé mi wà mi ò rí. no problem èmi ò fẹ́ ṣáà tó bá fẹ́ òsì àlùfáàní tó bá fẹ́ láti bá sọ̀rọ̀. ẹ ẹ mo ń sọ tèmi o mo ń sọ tèmi o. tiẹ̀ dúró ẹ lọ fẹ́ ọmọ yẹn. ok ọ̀rẹ́ tí mo sì fẹ́ sílé àbí. fẹ́ kò sí nǹkan tí lábẹ́ ọ̀rọ̀ wà máa ké mi lé. tẹ̀lé fẹ́ rí tó tèmi lẹ. ẹ̀mi ọmọ kí ló ṣẹlẹ̀ tó bá máa fẹ́ lọ bá nà ọ́ má jẹ́ kí n bẹ fi gbèsè lé fi yẹn lẹ̀. ọ̀rọ̀ tiẹ̀ ló máa gbọ́ tiẹ̀ ló máa gbọ́ tiẹ̀ ló máa gbọ́. ọkọ tó máa mú. ohun tó dán kọ́ èyí bàjẹ́ yóò jẹ lẹ́yìn mbàká. Daddy, yà ti ń sẹ́ kankan lókè mi. ok ok. ṣé ẹ máa kí n sáà lóyún lóyún. Oh, ok wà ní ṣó bá mi búrò ó dàpọ̀. Ah, ìyá wa bàbá mi o àná mi o Era wá sá ẹ wá wọlé ẹ pẹ̀lẹ́ sá. yẹ́sì wọn ẹ pẹ̀lẹ́ wọn. bàbá mi ṣé àná yín ṣì ni mi ṣá. àná mi ní ẹ wò ẹ ọ̀rọ̀ yẹn ti yé mi ibi tẹ́ ti fẹ́ máa mú ọ̀rọ̀ yẹn ó yé mi ibi tẹ́ dẹ̀ fẹ́ máa gbọ́rọ̀ gbà yẹn ó yé mi bákan náà ṣe rí àwọn ọmọdé ló fẹ́ yà tara wọn but mo mọ̀ pé lágbára ọlọ́run ọlọ́run máa kọ́ wa mọ̀ ṣe. well um, wọ́n ní ọ̀rẹ́ ń jọ̀rẹ́ ọ̀rà ń jọ̀rà là kì í dúpẹ́ mú ta ọwọ́ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kò tíì fi taratara yé mi ibi tọmọ yín dúró sí gan-an kò tíì farahàn sí mi ṣé ó sì fẹ́ fẹ́ ọmọ mi ni àbí kò fẹ́ nítorí látìgbà tí gbogbo ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ kò sọ há kò sọ hó iye gangan ló jẹ́ ìbànújẹ́ ọkàn fún mi ṣe rí ibi tẹ mẹ́nu lọ yẹn bẹ́ẹ̀ gan-an ló ṣe rí lọ́kàn tèmi ẹ ti bá sọ fún yín pé ibi tí ọmọ mi dúró sí gangan ipò òye mi mò ń tàn yín ni o but ẹ ṣàṣẹ sí mi mo mọ nǹkan tí màá ṣe sórí ọ̀rọ̀ iṣẹ́ mo mọ̀ pé ọlọ́run máa gbàkóso nítorí pé àgbàlagbà ni mí ẹ̀yin mi mọ nǹkan tí màá ṣe sí mo fẹ́ kẹ́ ẹ fọkàn yín balẹ̀. bàbá báwo gan-an lè ṣe fẹ́ mọ nǹkan tẹ́ máa ṣe sí nígbà tẹ́ ẹ̀ mọ kankan tó fa gbogbo nǹkan tó ṣẹlẹ̀ àbẹ̀ ẹ̀ mọ kankan pa ẹ̀ nù. alẹ́ tó yẹ kí ọmọ yín ti lè pè é kó ṣàlàyé fún yín pé nǹkan báyìí ni mo rí o tí mo fi sọ pé mi ò fẹ́ bí n pé mọ́ o nítorí bí pé tó jẹ́ ọmọ tèmi kò sọ kankan fún mi látìgbà tí ọ̀rọ̀ yìí dẹ̀ ti ṣẹlẹ̀ ọmọ mi ò máa gẹ́ ẹ̀tara ẹ̀ mo dẹ̀ mọ ọmọ tí mo bí ẹ ṣàánú mi ẹ jẹ́ bá mi bèè lọ́wọ́ dàpọ̀ pé kí ni gan-an lórí lọ́bẹ̀ tó fi wàrú ọwọ́ ẹ bá mi bèèrè lọ́wọ́ ẹ torí kò tójú sùn mi ìtìjú gan ló jẹ́ fèmi náà nígboro àhà ta ti mọ́jọ́ ìgbéyàwó ta fi fi lé pọtí ta fi fọ̀nà róka lọ́kọ ìyàwó wa sọ pé ẹ ń pòun ṣe mọ́. ẹ ọlọ́run ṣe rí ìyàwó àwọn ẹbí tèmi gan jẹ́ ń àwọn ọ̀rẹ́ mi ò jẹ́ ń because nǹkan tí Dàpọ̀ ṣe ah, gbogbo èèyàn náà ló jọ lójú but ẹ jẹ́ ká kún fàdúrà ọlọ́run àkókò bá wa wọ ẹ ti gbọ́ ẹ jẹ́ ká kún fàdúrà ọlọ́run á ṣe àtúnṣe láàrin ẹ ti gbọ́ ẹ fọkàn yín balẹ̀. ẹ lọ bàbá mi tẹ bàbá mi rí Dàpọ̀ torí mo ti pago ẹ̀ títí títí tí ò gbé o tẹ bàbá mi bá sọ̀rọ̀ ẹ jẹ́ kí mi gbọ́ nǹkan tó sọ tó bá lóun fẹ́ ọmọ mi ni fine tó bá dẹ̀ lóun ò ṣe mọ́ agbàfọ́ lọ́hùn náà ni. ó máa ṣe ó máa ṣe ọkẹ́ wa ẹ ṣe bẹ̀rẹ̀ ẹ ṣe o ẹ ṣe o màá pè yín láti gbọ́ ṣorí nǹkan tẹ́gbọ́n ẹ ṣe ṣó fẹ́ kí n lóko èèyàn lọ́rùn ni because ọ̀rọ̀ ò yé mi òun ló wà ń bẹ̀ yẹn àárí bá sọ̀rọ̀ kò gbé nọ́mbà àmọ́ ibi tó lọ mo dẹ̀ mọ̀ pé ìwọ àti ẹ̀ bí ìgbín fà ìkara wọn àtẹ̀lé ni o ò lè sọ fún mi pé o ò mọbi tí dàpọ̀ wà. dàtí kí lẹ tún sọ yìí mo ti ń pè wọn àwọn náà gbé kọ ọ mi ì mọbi tí wọn wà tí bá ṣàmọbi tí wọn wà máa sọ fún obìnrin ṣáà lèmi náà kò pọ́síbù kí n mọ ibi tí wọ́n wà kí n má sọ fún yín dáadé ṣé màá máa jẹ́ ká máa ṣe wàhálà nítorí wọn ni. ẹ àánú sísá bí n kò ń ṣe mí gan mi ì dẹ̀ mọ ibi táwọn náà wà á lè sọ pé ibi báyìí ni wọ́n wà pàtó. mo wà tó wà it's o it's okay orí ẹni ẹlẹ́ni kò lè sùn kò lè wo ṣé ó fẹ́ fẹ́ ẹni ẹlẹ́ni lápá tẹ́ńṣọ̀n ni mo béèrè ni nítorí tó bá rí sọ fún kì í ṣọmọdé kì í ṣe pé máa yẹ gbàtì kó jẹ́ ká mọ ibi tóun lọ kó jẹ́ ká mọ kókó ọkọ̀ọ̀kọ̀ tèmi náà lè balẹ̀ àbí ewé ní gbogbo kàtìkàtì yìí nà nǹkan tó ṣe ó ti wá ó ti lọ bọ̀ kó jẹ́ ká lóhùn ká mọ bí nǹkan tá a fẹ́ face. ọlọ́run á bá àwọ̀ wá eléyìí tójú sí mi. dapò ah! ah! ah! dapò fún àmì ìbọ̀lá. so nǹkan tẹ̀ ń bò mọ́ra látijọ́ ọjọ́ yìí ni ṣé ọmọ yìí pé ìwọ ló fi ọmọbìnrin yẹn sí situation tó wà yẹn tó bá sọ pé wò fẹ́ ẹ́ lókìá nígbà tó mọ̀ pé ìyàwó ẹ̀ ń bọ̀ lọ́nà èwo ni tiwọ́ àtọwọn ọ̀rẹ́ ẹ tẹ́tí ó ṣẹlẹ̀ organize bá a ṣe ẹ̀dẹ̀ tún àwọn organize bá ṣìfù nìyẹn ẹ̀ tún ṣe ló ní kóróbójó àwọn ọ̀rẹ́ ṣẹ̀ wá lọ organize obìnrin àyìnrín òyìnbó pupa dúdú fair in complexion àfin ọwọ́ akọlù ẹ̀ láyà ìwọ náà wá bọ́ sáàárín wọn ẹ̀ ń jó ẹnu gbẹ ẹ́ àbí ẹ̀ ń jó ẹnu gbẹ o bẹ̀rẹ̀ sí ní tẹwájú òun tẹ̀yìn òun gbawájú òun gbẹ̀yìn òun gbẹ̀gbẹ̀ ẹ́ òun wọlé òun jáde o wá sọ fún mi pé ẹ o ò lè ṣe o ò lè ṣe kí ni. Ah, dadi ẹni blame ẹ̀gbọ́n mi náà ó wà lára àwọn fọ́ọ̀n tó gbọ́dọ̀ ṣẹlẹ̀ ní bachir. àbórí ti ẹjọ pass tí o bá sí pé mo jìnnà sí ẹ mi ò bá fi ọwọ́ sí mi ì bá fi sún ẹ lẹ́nu hmm. oníranù ṣé bóbìnrin ni wọ́n náà ah, ó kù díẹ̀ fún ẹ ó kù díẹ̀ fún ẹ àwọn àṣà òṣì tán máa ń dá nìyẹn fọ́ọ̀n ni kí ni yorùbá fọ́ọ̀nù mo béèrè kí ni yorùbá fọ́ọ̀n ìranù àbàṣà ṣìnà àgbèrè ẹ̀ òun náà pè ń fọ́ọ̀n ṣé nítorí ẹ̀ ni wọ́n ṣe sọ pé o ò lè fẹ́ ọmọbìnrin yẹn. Ah, dadi ẹyin náà kò náà ṣé mo máa fẹ́ pẹ̀lú gbogbo pálapàla yìí ni pé mi lè fẹ́ pẹ̀lú gbogbo àbàṣà ìranù tó ṣẹlẹ̀ yẹn náà. ó máa fẹ́ pẹ̀lú àbàṣà yẹn ni o lókìá wojú mi dáadáa tó o bá mọ̀ ẹ́ pé mi ni mo bí ẹ o máa fi ọmọbìnrin yẹn pẹ̀lú gbogbo àléébù ẹ̀. Ah, dádì ẹ má lọ síbẹ̀ sá mo ti mọ pé nǹkan tẹ́ fẹ́ sọ nìyẹn ẹ má bínú sá mi gbóyún lẹ́nu ẹjọ́ tó lọ́wọ́ sá ah, ẹ má tí ì má lọ sọ pé tó yẹ pé mi mo bí ẹ tó yẹ pé mi bàbá ẹ ẹ má lo veto power yẹn ẹjọ́ sá ẹjọ́ tó lọ́wọ́ sá ṣẹ́rí lórí eléyìí mi lè fẹ́ pẹ̀lú àbàṣà tó ṣẹlẹ̀ sá àbàṣà ìranù ni ẹjọ́ sá ẹjọ́ tó lọ́wọ́ sá tí ó jẹ́ pé ṣojú mi ni àwọn àárọ̀ rọ̀rọ̀ ta ló ń sọ̀rọ̀ tó tó tó tó ò ń gbé mi lẹ́nu. ó pọ́sibú kí ni o pọ́ kò ṣe ní pọ́sibú kí ló kí ló ṣẹlẹ̀ tí ò ṣẹlẹ̀ rí kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ tí ò ṣẹlẹ̀ rí. gbọ́ ẹni sùúrù ẹ take it easy. Ah! dàpọ̀ ìwọ ni mo ní bá sọ̀rọ̀ àríwó eléyìí my brother àfidẹ́rùbọ̀ lọ́rọ̀ ni bí gbogbo ilé ayé ìṣètò tá a bá wò fèrèfèrè kò sí ohun tuntun kan mọ́ tí ò ṣẹlẹ̀ rí irú ọmọbìnrin tó fà kíkọ́rí pò fẹ́ mọ́ yìí tó bá jẹ́ pé o níranù ni tó bá jẹ́ pé o lóṣó ni tó bá jẹ́ pé kò wọ́t láti jẹ́yàwó ilé ẹ̀ o ò ní ní intention láti fẹ́ sílé náà débi pé o fẹ́ ṣe marriage fún but torí pé o rí pé o ní good quality of a good wife ló ṣe ló fẹ́ fẹ́ nǹkan tó dẹ̀ ṣẹlẹ̀ yìí kò wà intentional kì í ṣe pé mọ̀ọ́mọ̀ ṣe accident ni and that is accident in relationship ìwọ náà tún fi kún experience tiẹ̀ nìyẹn láti jẹ́ ọkọ gidi so take care, easy gbọ́ ohun tí òbí ẹ̀ ń sọ gbọ́ ohun tí ẹ̀gbọ́n mi ń sọ nǹkan tẹ́gbọ́n ń sọ yẹn ni kò ṣe kò sí nǹkan kan bẹ́ẹ̀ it's nothing kí ni lè fẹ́ o. dapò sórí ìwọ ọmọdé ìpè ṣá àbí kí ni gbogbo ìranù tó ń sọ yìí ó fẹ́ bà yí ọmọ lọ́mọ jẹ́ ni àmín ó máa fẹ́ ilé. praise the lord. hallelujah jàre alàgbà hallelujah praise Alleluia, God. hallelujah dadi. ẹ dadi ah. dapò ẹ eh, inú mi dùn pé ẹ jẹ́ alàgbà nínú ìjọ ẹ eh, bro dapò ẹ jẹ́ n sọ kinní kan fún yín ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ kí ó yé wa wípé kò sí ohun tuntun kan lábẹ́ ọ̀run. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ìfẹ́ tó ní sí yín ṣe mọ̀ báwọn ọmọbìnrin wa ìsìn bá ti kó sínú ìfẹ́ ẹ̀ wọ́n máa wá o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 broda Dàpọ̀ mo fẹ́ kí ẹ mọ̀ wípé tí ìfẹ́ bá wà ìfẹ́ á máa bo ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀mọ́lẹ̀ ju gbogbo rẹ̀ lọ kì í ṣe wípé arábìnrin ìdẹ́ṣẹ̀ o ah, ìfẹ́ tó ní sí yín òun ló mú rin gbogbo ìrìn tí ó fi ń wá yín kiri yẹn ṣùgbọ́n ju gbogbo rẹ̀ lọ ìfẹ́ á máa bo ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀mọ́lẹ̀ ẹ wo ọ̀rọ̀ Ọlọ́run tún jẹ́ kó yé wa wípé bọ̀wọ̀ fún bàbá àti ìyá rẹ kí ọjọ́ rẹ kó lè pẹ́ lórí ilẹ̀ tí a fi fún ọ Brọ́dàpọ̀ àbí ẹ̀yin fẹ́ kí ọmọ kọrọ̀ sẹ́yìn náà lẹ́nu. ẹ ẹ wo ẹ gbọ́ ohun tí bàbá yín bá yín sọ. ẹ gbọ́ mi ẹ máa take heart ẹ máa ní láti ṣe ìpinnu dáadáa. kò sí nǹkan tuntun lábẹ́ ọ̀run èyí tó ti ṣẹlẹ̀ tó ju báyìí ó ṣẹlẹ̀ hmm? ọlọ́wọ́ á sì ràn yín lọ́wọ́. àmín àmín pásọ̀ àmín àmín hmm. àmín ẹ ṣeun gan. ẹ jọ̀ọ́ ẹ má bínú ọ́fíìsà tí bá tiẹ̀ mú àwọn gloves. kí ló tún kan títí dá mi bẹ́ẹ̀ ṣé òun bá àwọn ilé ìfà wàhálà ní dami àbí kí ló ṣẹlẹ̀. Mr. Dapo mo ti sọ fún yín kí ẹ fi ara yín balẹ̀ ṣẹ́rẹ́ àwọn tó dúró àgàgà dami òun gangan ló máa san kó tó ṣẹlẹ̀ fún yín. kò yé mi mo wà confused àtàrò ni mo ti ń question ara mi pé kí ni wọ́n invite mi wá ṣe níbí báyìí mi ò rí answer sí mo dẹ̀ ń bi wọn i don't know. kí ló ń ṣẹlẹ̀. so lọ́wọ́ kan ṣá ìwọ Dámilọ́lá ó ṣì ń insist pé o máa wọ ẹni rí àbí. i don't know them mi ò rí wọn rí. ọ̀daràn ọ̀gọ́lọ́pàá òun àwa mo ti sọ fún yín látẹ̀kàn ẹ̀yin lè gbọ́ ẹ̀yin lè fi falẹ̀ ẹ jẹ́ kí n bá yín àndó ẹ̀ láàrin ìṣẹ́jú kan ẹ wo ọlọ́run ọba ń gbọ́ máa jáwọ́ fún yín òun máa wà. àlàyé farabalẹ̀ jọ kó tó máa gbọ̀n bí wíńdó bẹ̀ àlàyé wo bí oyè ẹ̀ jẹ́ ká já ẹ̀ tán oyè ẹ̀ torí báwa ti wà yàrá láàrin bíi pé. what. oyè ẹ̀ bẹ́ẹ̀ ni a kò ti já ẹ̀ tán bẹ́ẹ̀ oyè àlàyé farabalẹ̀ bó ṣe ń lọ nìyẹn. bí bí bí pé ìyàwó mi girlfriend mi. ẹ ẹ àṣàdùjà ẹ̀tọ́ nìyẹn ó yí ẹ. o o o so ìwọ ló bá mi mú wọn but ah ìkàbà mi yí o. ok wọ́n rẹ̀ bí pé ló ṣe kọ́ wá sí police station àbí mi gbọ́. mi ò tẹ mi ò mọ̀ wọ́n. àlàyé kò lè jẹ́ wọ bóyá ìṣẹ̀lẹ̀ náà ẹ lélẹ́yìí. alpha. mo wà. Um, kí ló ṣẹlẹ̀ ìwọ nìkan ló wà ní. <laughs> mo da dá wá rí ẹ bá wọ òkè lò ó ti yẹ àwọn tèmi wà pẹ̀lú mi. Ah, ah. àwọn wá dà. má fò má fò má fò má fò. ẹ jẹ́ mi lọ́wọ́ fún un alright first of all eh, o ti yẹ introduction raymond lówó mbẹ kálákù o get jago lele tó bá ń gbọ́ra mọ́ jago kálákù alpha o ti yẹ mhm. Hey guys tí mo ló fẹ́ dí pẹ̀lú wa ẹ̀ nìyà o eh. ti yẹ. alaye báwo ló ti fẹ́ sí gbígbóná àbí tútù ni àbí fẹ́ kó lọ́ wọ́ọ́rọ́ jẹ́ ká mọ̀ náà. nǹkan tó ṣẹlẹ̀ ni wípé ó ní gẹ́ ọ̀kan tí mo fẹ́ kẹ́ bá mi dí pẹ̀lú yeah mo fẹ́ kẹ́ bá mi rape ẹ̀ ní on the nineteenth of september nínú ọdún tá a wà a day to a wedding. ah a day to the wedding báwo la ẹfẹ ṣe yẹn ṣé wọn ń lè ya ẹ ni àbí ah, kò yé mi bí a kò. <laughs> ẹ ní láti stress ara yín èṣù máa ṣe ìyá ẹ á jáde wá bá yín fúnra ẹ ẹ dá yẹn dá mi ẹ kò sọ̀rọ̀ àwa wà náà ó ti yẹ àwa wà fọ̀rọ̀lẹ̀. àlàyé gbàgbàralẹ̀ ó ti yẹ owó làwa dín pẹ̀lú ó ti yẹ kúkú sí owó so bá wa sọ̀rọ̀. wà wà wà jago ṣé ṣé òun wà ní city mi ni ṣé mo gbéṣẹ́ tí ò jáwó fún ẹ rí ni má má ṣe bẹ́ẹ̀ o ti lọ́ọ́ lose guard. wọ́n ọmọ mi ó ti yẹ èsì dán di fọ̀rọ̀lẹ̀ ó ti yẹ àmà reason la ó ti yẹ. Mr. Lapo. Mr. Dàpọ̀ Sherry, ẹ ní láti wọ́rí ara. ṣẹ́rí mo fi dábì mo fi ìpè yín. dábì Mr. Dàpọ̀ Mr. Dàpọ̀ Mr. Dàpọ̀ ẹ̀rọ keep cool yín ṣẹ́rí ẹ ní láti bọ́dà rẹ̀ ara ṣẹ́rí àwọn ilé ọ̀hún ní case pẹ̀lú yín o ìjọba ń gbọ́dọ̀ ní case pẹ̀lú especially ọmọ yìí. dábì ọlọ́run ní wú ẹ̀ sọ ìwọ ni dábì ah! ah! ìkà ni ọ̀dájú ni ẹ̀ kò dẹ̀ ní dá fún ẹ tẹ́ bá mọ ọkọ tí ọ̀rọ̀ yìí ti dá sílẹ̀ ọmọ lọ́mọ ìkàmàlẹ̀ mi yóò. ẹ anike kíkún yín ẹ ní láti stress ara yín ṣe láwọn ilé àwọn criminals wọn ní case pẹ̀lú ìjọba ni. ọmọ ló mọ bí pé bí pé. calm down sọlá pẹ́sọ calm down ẹ má wẹ̀ ẹ má I'm a handle case eh? ẹ. ẹ ṣe mo rí rẹ. ẹ má wẹ̀ you're welcome sir you go there go jọ ṣàánú mi bó ṣe mi ò tẹ́ mi lọ́rùn ó ń dẹ́rù bà mí ó dé jọ ọkọ mi mi ò bọ́ náà ní májèmú pé máa fojú sunkún ọmọ jọ ṣara kiri ah, adébíyẹ̀pẹ̀jọ oṣù ah, ọkọ mi pẹpẹ omi ni dìde sára kó omi ọkọ mi jọ mu díẹ̀ ò mọ mú mi látàárọ̀ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ tàníyé tàníyé pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́. ah bọ́lá dàpọ̀. entity

wò ó mọ̀ wípé kò sówó lọ́wọ́ mi. So you should mind his utterances, man. You telling, you're talking to a man, a, a false. But sir, shut up! Oh Move it! God. No! Yes, As the commander of this city, you have to stop it right now! Mark! Mark, you're not talking! You must fight and you must win. You cannot give up. Ṣé wọn kò gbé your lead. Ẹ tó bá double cross mi kọ́.